orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo èèyàn wa láti Côte d'Ivoire láti Ghana láti gbogbo ìlú káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ ti ń wò wá àwa náà kì í o ẹ ṣeun gan ẹ kú fẹ́ wa ọlọ́run ọ̀fẹ́ràn ẹ̀yin náà ẹ kú àjíjẹ ọlọ́run ọgbà ní bàdà fẹ́ nìkọ̀ọ̀kan wa o ọlọ́run nàbí lọ́dọ̀ ọ̀run gbogbo kọ́kọ́ fún wa náà àwẹ̀ yìí ọlọ́run ọjà bambi tó lérè orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yìí náà ni gẹ́gẹ́ bí ẹ ti máa níṣe wa lórí ètò yìí náà ni pé ká gbé àwọn àfa ńláńlá wa fún yín kí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wọ́n bá a sọ̀rọ̀ ọlọ́run kí wọ́n jẹ́ ó yé wa àwọn ẹ̀kọ́ pàtàkì tí ń bẹnu Ramadan yìí nínú ẹ̀ náà la fi ń gbọ́ àwọn àfa wa fún wa láti wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run lẹ́nìí àfa mi mo wá gbé wá fún mi fún wa àfa mi gangan náà mo gbé wá fún yín tí wọ́n tún jẹ́ ọ̀gá mi níbi iṣẹ́ alálàájì tá a bá ń kó yẹn sìn àjò Mẹ́kà lọ́dún yìí lẹ́nìí tá n káwọn èèyàn lọ tá n kó wọn bọ̀ báyìí lẹ́ẹ̀ ti ṣe o báyìí lẹ́ẹ̀ ti ṣe o náà àwọn tó kọ́ wa ń ṣẹ́ náà ni wọ́n wà lórí ètò lónìí àwọn náà ni bàbá wa fata Sheikh Imam suleiman hashimi abimbola baba salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọmọ sàjárí yín pẹ́sà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. náà ojú bàbá rẹ ti rí hun gbogbo kálukú náà èyí tẹ́ ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí pé ọlọ́dọọdún náà ni wọ́n máa wá bá a sọ̀rọ̀ ọlọ́run níbí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ti mọ̀ wọ́n àwọn tá a sì ti mọ̀ tẹ́tẹ́lẹ̀ àwọn náà lè rí hun ṣùgbọ́n kó tó lè pé bàbá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn olóore náà torí pé èèyàn yẹni yẹni kẹ́ni lè tún sèmíì mo dúpẹ́ lọ́wọ́ bá wa professor ahmed bonu salahuddin pẹ̀lú àdúró tí wọn lórí ètò wa ọlọ́mọsàbà àdúró tẹ̀yìn náà aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí number thirty three victoria rubi eke street ní off admiralty way lekki phase one nílùú èkó ọlọ́mọsàbà wà pẹ̀lú yín o ọlọ́run ní fi í sílẹ̀ ẹ̀ ní dààmú wọ́n nífẹ̀ẹ́ sí gbogbo àwọn àfáà tá à ń gbé wá púpọ̀ ọlọ́mọsàbà àdúró tẹ̀yìn náà aláàjì wa abdulhakeem ọlá nẹ́bí lọ́dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọlá links properties eh, àti ọlá links stores ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá àwọn ènìyàn ọlọ́run number sixty five yẹ̀yẹ́ àbátan làwọn wà ọlọ́run bá wà pẹ̀lú yín. ìyá àwọn alájà kàdíjà tó wọlé láti ìlú amẹ́ríkà lọ́hùn-ún ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ní àmọ́ sàdá fáwọn òbí àwọn alájà abdul yakin bisiri yìí sọ̀lá ọlọ́run bá wà kẹwọn rauf sọ̀lá tọ́jà bàbá ọkọ ọlọ́run bá wà kàn àti alájà náà alájà ń fọ̀n ọlọ́run alájẹ wa alhaja wa Mansura tó lówà tóyìn láti lọ Abẹ́òkúta àwọn náà ní àwọn sàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa Mufliya Èjìdé Adéomi lọ́nba wa kí wọ́n lọ́nba wa kí wọ́n ìyá wa alhaja wa Kọ́lé tó wọ́n náà ní àwọn sàdúrà fún bàbá tó bí àwọn alhaja náà alhaja ààrẹ ọlọ́mọ sàbà kí wọ́n bá gẹ̀ wọ́n alhaji wa Abdulateef Ọ̀yáṣìpẹ̀ tó ń jẹ́ Central Mosque àwọn náà ní àwọn sàdúrà fún ìyá tó bí àwọn Samiat Ọ̀yáṣìpẹ̀ àti ìyá tó bí ìyàwó àwọn alhaja Fatima Ọlásàndé ọlọ́mọ sàbà wa kí wọ́n kúmọ̀ alhaji abdulrasaq láti lu eh, ghana lọ́hùn ní kúmọ́sí wọ́n ní àwọn àsàdá tó fún iye fúyà tó bí àwọn alhaji àwọn iná balógun lọ́mú sábà kẹ́yìn náà bá foríjì wọn. Eh, alhaji wa abdulaziz àti alhaji abduljalil ọláyínká náà jẹ́mọ́ wa náà wà prayer group ní ọlọ́mú sábà wà pẹ̀lú yìí o. alhaji wa mariam akórèdé hmm, láti lu kóde fún wa lọ́hùn àwọn náà ní baálé àwọn ká máa ṣàdúrà alhaji wa murtado akórèdé eh, ọmọlẹ́ alájẹ nílùú ọ̀là ní ọ̀ṣun state lọ́hùn ọlọ́mọ sàbàwà kẹ́ bàbá náà ọlọ́ba àforí gbogbo tí bàbá náà fi ọlọ́run níjọ́ bàjẹ́ fún alhaja wa mùsùlùmí abímbọ́lá ayọ̀ká àyà owó la wí àwọn náà fún wa ní sẹ̀gbọ́n wọn fún wa gbogbo ẹ̀ ọlọ́mọ sàbàwà dúpẹ́ fún yìí o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ní wọ́wọ́ tì ẹ̀ ní sàṣetìnú ayé ọlọ́lá hawla wàlá kúwọ́ta ilà khairal jaza. a lọ sókè lọ́run nísìnyí pẹ̀lú ògùn ọlọ́run wo eré orí ìtàgé ta máa ń wò tá a pè ní ẹ̀kọ́ ramadan ẹ̀kọ́ tá a bá ti fẹ́ àwa yà lù lọrin lọ́dọ̀ bàbá wa lálùkùránì bísímìlà. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́. Ah, ó tán. ó sì ń lọ náà ó padà yọ lélẹ̀ ìrọ̀wọ́ wo lẹ gbé wa. ó tán ìrẹ́ sọ pé ó tán sùn ẹ ṣáàkà ẹ ta ka wọ nǹkan tó wà lọ́wọ́ yín. Ah, ayé ni màá ilá ìbò kí ló dé màá ti gbọ́dọ̀ àti àṣẹ ìwà ọ̀rọ̀ ìṣà ẹ pè bọ́ ẹ má yẹ. olùsùn mi láì mí náà ṣe tó rọ̀ dìde sí. Ah, iná rèé. níbo ni iná ti ń jó. iṣẹ́ iná lẹ̀ ń ṣe yìí allah akbar allah akbar inare rè ah, lẹ́ ń jóná báyìí pùpùpù lẹ́ ń ta yé ẹ mọ̀ pé náà rè ẹ ń ta lúdò nínú àwẹ̀ hmm. ah, ẹ ti jóná tán wọ́n mọ̀ ẹ la jókòó hmm. àrùn ẹjọ́ ẹlẹ́jọ́ hmm. ẹni ká lọ wọlé ká lọ járun àròbóyè ìṣeré ni a padà béèrè wọn là ń la wọn nípa náwẹ àmọ́ ká má ṣe bẹ́ẹ̀ mọ́ káwọn bá àrùn ẹjọ́ ẹlẹ́jọ́ bàbá kan mọ́ àwa gbé à ń tá a pé ká máa fi ṣeré hmm. ẹ tún ń jó ṣé níbo níná ti ń jó. láì ṣe bẹ́ẹ̀. lúdò náà ní kẹ́ ẹ mọ́ ta nínú àwẹ̀ àbí ah. ẹ kí ni bá ti ń ta lúdò àwẹ̀ báyìí ó ti ń jóná lọ ni ó ti ń jóná pa pù pù pù hmm. pù kò sú mi báyìí torí pé kò tiẹ̀ wá yé mi nínú ilé tó yẹ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ báyìí bàbá kọ̀ mọ́ ẹ̀yin ni bàbá má rí tì nínú ilé kí ló dé náà. ẹni tó bá ti ń sòótọ́ fún mi báyìí kò ṣe ká lù ní ẹ wò mí iná yín báyìí kẹwù kẹwù kẹwù kẹwù ló ń jó pẹ̀lú lílo tẹ̀ ń tanú àwẹ̀ ẹ wá ẹ ó dà pé kéwù tẹ̀lé bẹ lọ kéyẹn. ọ̀gbẹ́ni play fún mi jọ torí mi mọ̀ kọ́tẹ́ ẹ̀kọ́ tiẹ̀ sọ́ra yìí di bàbá márì tì nínú nínú ilé ní. òótọ́ ni o òótọ́ ni o ẹgbẹ́jẹ́ ká máa pè lúdò wa ah, iná ni àwọn ọlọ́mọ aríná jẹ́ àná mọ̀ àwọn ọlọ́mọ aríná kíní. five six ni mo dà. lóde gan ẹ̀ka yòó. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ torí tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá sọ fún un òru wẹ́rẹ́ ò ní jásùn lóru tó bá di pé wọ́n ń fi wọ́n koná ṣàmùkọ́ yóò mọ̀ tàbá àtàjọ gbénu lé. Ah. hajiya ah? la ilaha illallah so ẹ̀yin náà ń ta lúdò nù àwẹ̀. a ní ká fi ṣeré ọwọ́ ni èyí àti ah, tó bá tiẹ̀ wá yẹ ni gbogbo kọ́ lọ wá diwọ àrò sáwá yàtọ̀ lé ni hajiya ó di ìyàwó àfáà ó di ìyàwó ìmámù níbẹ̀ ẹ̀kọ́ bàbá kan tó sáré wá pè mí nísìnyí pé kí n wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ o kí n wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ o àyà mi tiẹ̀ jáǹgbà tí ń gbọ́ iná iná mo rò pé náà ń jó àbí gáàsì bu àbí gáàsì rẹ̀ sẹ́yìn ẹ̀gbọ́n lẹ́yìn lẹ́ ń wà náà. nígbà tí sọ fún ọ nípa àwọn ni wọ́n fi ko iná báyìí tí ó mọ̀ hẹ̀wù hẹ̀wù hẹ̀wù báyìí. sẹ́ẹ̀rí kéèyàn ṣeré kọ́ta lúdò àbí kó gbá bọ́ọ̀lù àbí kó ṣàwọn eré kéékèèké tá à ń ṣe ni kì í ṣe wípé ọyọ yẹn kó mú Islam o. ṣọtán. kì í dẹ̀ ṣe. ìjẹ́kùsọ̀rọ̀. ẹ farabalẹ̀ kì í dẹ̀ wípé bóyá ó lè bà àwẹ̀ yín jẹ́ o kì ṣe pé bóyá lílo tẹ́ ní ọ̀sọ̀ yín dọ̀mọ́ náà àmọ́ àwọn gbólóhùn kan ń bẹ tó lè jáde lẹ́nu yín gbà tẹ́ ẹ bá ń ta tí ó padà wá bà àwẹ̀ yín jẹ́. bí kí wà ní. thank you nínú tẹ́ǹtà yìí ẹ lè máa padà sọ̀rọ̀ àlùfáàsásíra yín bẹ̀ wípé ah palayo mo mo mo bí ẹlẹ́ṣẹ̀ mo bẹ́ ọ mo fìyà jẹ ọ mm. ìkíní kankan mo gé ya ìdànù. Mm. torí irun tó ń ṣẹlẹ̀ yìí nìsín bàbá kan àtọmọ rẹ̀ wọ́n jà sínú nǹkan tó jẹ bẹ́ẹ̀ níjó ni ta ló lè yanjú ẹ̀ fún wọn. àmúra tábẹ̀rẹ̀ àwẹ̀ ni wàhálà náà ṣẹlẹ̀ ọlọ́run ni wà ń tòsí tí bàbá ló wọn kọ ọmọ òun lọ́mọ kí lẹ́bù kí lọ́mọ yìí ṣe bàbá ní ọmọ òun sọ fún un torí bàbá ọ̀tọ̀ ní kúlọ̀bù tó ń sọ̀pọ̀tì ọmọ ọ̀tọ̀ ní kúlọ̀bù agbábọ́ọ̀lù tó ń sọ̀pọ̀tì lọ́mọ wọn sọ pé bàbá tó bá di lálẹ́ ẹ̀ jẹ pátápátá ẹ̀ jẹ pìtìpìtì ìyá ana àna yálàyà yẹn fọ́ bàbá èmi yóò bá yálàyà rẹ̀ ah bàbá ẹni suru o à ah, eré ẹsẹ̀ ni o lọ́ba àdìpọ̀ mọ́ àti bàbá bá ń ta òun síra wọn bí bàbá sì yarí nù ẹ lọ́ọ́ lọ́yìn de débẹ̀

ẹ má lose opportunity ni o opportunity ńlá lẹ́yìn tí wọ́n bá ń fi wọn koná tó ń jó ẹ̀wù pẹ̀lú báyìí kó má lọ ká. Ah, ọlọ́run ò ní ọlọ́run ò ní ṣe gbogbo alọ́mọ náà àti bọ́ àtẹ̀mí gbogbo ọ̀ ní sọmọ náà ó yà ìpa lúdò tì nísìn ẹ lọ gbé kúránì kẹsì mọ́ lọ léke. àbí kí n fọ́ lúdò mọ́ lọ. mọ́ mọ́ fọ́ mọ́ fọ́ mọ́ fọ́ lúdò mọ́ fọ́ lúdò mọ́ fọ́ mọ́ ẹ lọ lè tọ́jú ẹ̀ pamọ́ sọgbọ́. torí wọ́n ṣe gbẹ̀rẹ̀ لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسر táwọn èèyàn bá ti ń gbọ́ àṣì rẹ̀ tó bá ti ń sàǹfààní bẹ́ẹ̀ òun ló lóore ju ó lóore ju èèyàn lọ ó lóore ju ó lóore ju gbogbo tí iṣẹ́ dáadáa lọ lẹ́yìn ọ̀ràn yàn ó lóore ju gbogbo iṣẹ́ dáadáa lọ lẹ́yìn ọ̀ràn yàn ah ká ní mẹkáníìkì ló ń ṣe tó fara nìyàn ká ní sọ ọwọ́ ló ń ṣe tó fara nìyàn gbogbo nǹkan tó bá ti mú àǹfààní wa ká ní iná ló ń sá síyàn lójú òun tan kámẹ́rà síyàn lójú náà ni tó o fara ni ẹni tó ń ṣe fún tí ẹni ẹ̀dẹ̀ ń rí àǹfààní rẹ nínú iṣẹ́ yẹn òun ló lóore ju ogbó iṣẹ́ dáadáa rẹ lọ o kò sí dáadáa tó lè ṣe láyé tó yòó tó kó o ṣe dáa sóbì méjèèjì kò tó ló fi ní afdolul amal ito lóore junu iṣẹ́ mọ̀tà àdánà fún òhun ìlàlẹ̀ gẹ̀yìn òun ni dáadáa téèyàn bá ṣe táwọn yẹn bá ń benefit níbẹ̀ àfa àgbọ̀ wọ́n wá ní wọ́n wá fẹ́ máa pẹ̀yìn ó wá ní ẹ ti pẹ̀yìn dà jẹ́mi náà sọ tèmi gẹ́gẹ́ bí mufti gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá ṣe fásitì lọ́dọ̀ ẹ̀ tán wá ìró ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó wá ní ni ó ní afdalul amel ó ní iṣẹ́ tó lóore jù láyé ó lóun kí akọ́ ọ̀tún òun sì kí akọ́ òsì ó ní iṣẹ́ tó lóore jù láyé ó ní binisbati ilayk Allahu akbar afdalul amel binisbati lahu ó ní ìdájọ́ ẹ̀sìn ni pé iṣẹ́ tó lóore jù láyé tọ́lọ́wọ́ sàn ẹ̀ lẹ́sàn lérí ẹ̀ ju ẹ̀san gbogbo sẹ́ lọ òun ni iṣẹ́ tó bá ti tó rọ̀ ẹ́ lọ́rùn iṣẹ́ tó rọ̀ ẹ́ lọ́rùn láti ṣe n tó rọ̀ ẹ́ lọ́rùn ní ṣíṣe fún yàn òun ló lóore jù ẹ wò Islam ṣe easy ẹ wò Islam ṣe rọ̀ very peaceful religion peaceful religion ẹ̀sìn àlàáfíà ọlọ́run ò ní wá lára kílẹ̀ nira sí àfi ká wá kírun kírun kórìíwọ́ wú وما كان للمؤمنون ليغفروا كافة. tí adájọ́ bá ti ń dájọ́ ní ní kóòtù tí má ti ń ṣe dáadáa bí ẹjọ́ yídà rẹ̀ èyí ò ló lóore fún dunu ogun ṣẹ́ tọ́lọ́hún tẹ̀wọ́ gbà jù bẹ́ẹ̀ náà ni tí olùkọ́ bá ti ń ṣe déédéé ní kíláàsì tí ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tọ́lọ́hún tànábì tó ṣe tẹ́lẹ̀ híyà tó láfọ̀mọ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ òun ló lóore jù láyé lẹ́yìn ọ̀ràn yàn òun ló lóore jù òun àtọ̀ràn yàn rẹ̀ wọ́n jọ máa fi báyìí ni pé èwo ni èwo ni ká mú èwo ni ká tó yẹ ẹ̀sán lẹ́sàn. afdolul ahmal binisba ilayk iṣẹ́ tó lóore jù òun ni ọ̀nà tó bá tó ọ̀nà tó ń tábà sọ yí pé ó dà iṣẹ́ tó lóore jù ni kí ẹ máa ṣe wá sí ṣé o wà láfààní ó dà iṣẹ́ tó lóore jù láyé òun ni kí ẹ máa ká se ṣe eh, dáadáa fáwọn èèyàn ṣé gbogbo ara lówó <laughs> ká se ṣe sàrà ṣé gbogbo ara lówó ẹ wo ẹ wo ìdájọ́ tí mú wá bí ọ̀rọ̀ yẹn ó ní afdọ́lùl afdọ́lùl amel afdọ́lùl amẹ́ẹ̀lì bí nísbà ilẹ̀ ìka èyí tó dáa jù nù iṣẹ́ tó lè ṣe láyé tí wọ́n kí ọkú sẹ́ tọ́lọ́wọ́n tọ́lọ́wọ́n yìn ọ́ tó gbẹ̀san rẹ̀ tó gbalada rẹ̀ òun lè yí tó já sí pípa ọ̀rọ̀ láti fi ṣàǹfààní ẹnì kejì. Allahu akbar. wa ma kana lil mu'minuna liyanfiru kaffatan falawla falawla nafara min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fid-din. ah ọlọ́run jẹ́ kí ẹ̀mí àbáwọ́ bá ní ogun sheikh lẹ́ẹ̀kan sí i sheikh lẹ́ẹ̀kan sí i sheikh wàláhu yasimuka minan nas la takhafu darakan wala takhasha wala hawla wala quwwata illa billahi aliyyil azim bàbá rẹ̀ báàlù barika tí wọ́n fi ti àsìkò tá a wà yan mufti re fún wa wọ́n yan mufti alálùbáríkà fún wa wọ́n yan mufti dùnú fún wa mufti mọ̀ mufti ẹ̀sìn mufti gbogbo nǹkan. Mm -mm ó fi gbogbo nǹkan. tí bá sọ báwọn fún ọ ó yẹ kó mọ̀ pé kí n sọpè ní sọ̀rọ̀. masha allah. gbogbo tí mo ń sọ fún ọ yìí lọ́lẹ́ lọ́lẹ́ ká nínú lọ́lẹ́ ká nínú alislam wa kẹfà yufti ulama òhù. mufti Ìlọrin ló ṣe. àdámọ́lá wáyà tàhú. ọlọ́jẹ́ mi wọ́n gùn. àmín. jẹ́ ń sọ fún ọ dáadáa kó lè yí ọ. ní tí mo fi lé ọ yẹ ká kí àbáwọ̀ bá lọ́rin lórí pé wọ́n yẹ mufti ire fún wa mufti alálùbáríkà mufti ìdùnnú ó ní yí pé gbogbo òfin márààrún tí wọ́n ń wá lára mufti ó pè sára sheikh suleiman faruk alimiskin bila. adamalawo hayatahu. mọ̀ gbọ́ gbogbo ọlọ́run kù se táwa ti mọ̀ láti lẹ̀ lárúbáwá nísìnyí táwa ti yọ wọlé haúsá kúrò ìlọrin ló kàn. masha allah. àwọn àwọn ilẹ̀ haúsá gan fi wá ṣe fáàrí ni pé ọlọ́run adúpẹ́ wọ́n wò wá lókè ni láti ìyá yín lọ sọ́nà báyìí ọlọ́run fi wá ṣàpèjúwe eré fún gbogbo ilẹ̀ yorùbá ni gbogbo tí ń jẹ́lẹ̀ yorùbá látòkè délẹ̀ ọlọ́run fi Ìlọrin ṣàpèjúwe eré níbi ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ni wá gbọ́ ilé yìí ní sógán ọ̀rọ̀ nǹkan márùn láàyè lára mufti mufti tí ó sọ fún wa pé eléyìí ni àgbọ́yé ẹ̀sìn mufti ó sọ fún wa pé àgbọ́yé ẹ̀sìn ni a rí nǹkan márùn lára ẹ̀ tí nǹkan márùn ò bá ti pé sára mufti kìí ṣe mufti àkọ́kọ́ ń bẹ. à ń tẹkun nálà ò ní ìyàtọ̀. mufti gbọ́dọ̀ láníyàn pé mo fẹ́ ṣiṣẹ́ bí tí ń bọ̀ nìyẹn o àníyàn pé mo fẹ́ ṣiṣẹ́ kì í sì mo fẹ́ fi proud kì í sì mo fẹ́ fi gbayì kì í sì mo fẹ́ fi lókìkí kì í sì mo fẹ́ fi wá ọ̀nà ẹni tó bá fẹ́ jẹ́ mufti ìlú yóò ní àníyàn pé mo fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ rèé mo rẹ́dì láti ṣe àkọ́kọ́ nu. fa in lam takun lahu niyyatun lam yakun tí o bá ṣàníyàn fún mufti lórí iṣẹ́ tó fẹ́ ṣe kò lè ní ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ò lè sínú tí máa ń ṣe. Allahu Akbar ìmọ́lẹ̀ tí wọ́n bùn lórí pé ń ṣe fàtiwá ìmọ́lẹ̀ tí wọ́n fún táyọ̀ fi sọ̀kalẹ̀ fún yányán àníyàn ni. wàlà alákàlà mihi nù. ó sọ̀rọ̀ jáde sẹ́yìn kò ní gbọ́ wọ́n rí i pé kò láníyàn nu kò sí àníyàn mo fẹ́ ṣiṣẹ́ nu àkọ́kọ́ nu gbogbo mufti tí a fẹ́ yàn nínú ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹjọ́ láníyàn àníyàn làkọ́kọ́ nínú iṣẹ́ tá a máa fi mọ gidi tí ó kọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì. ayẹkun alahu hilmu wawakorun wasekinatu. mufti tẹ́bà yẹn nínú ìlú ó gbọ́dọ̀ jó ń sùúrù ó gbọ́dọ̀ jó ní farabalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ lọ jẹ́ ẹni tí máa ń ṣe wọ́ọ́rọ́wọ́ ẹni tí èso ń jà gíríjà gan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yóò mọ̀ wòye ràn ni. bó adúpẹ́ fọlọ́hún eléyìí náà tó pé sára mufti wa alhamdulillah. oníjẹ́ ni ẹlẹ́kẹ̀ẹ́ta ń kọ́. ayẹkùnà kọ̀wíyà aláma wà fi wà aláma àrífàtìhì. ẹlẹ́kẹ̀ẹ́ta nu mufti gbọ́dọ̀ jó ní mímọ́. Allahu mufti gbọ́dọ̀ jẹ́ ní tó mọ̀ tó yàtọ̀ sósì tábàlà afẹ́ yẹn mufti nù lù wá yìí ah, ẹ jẹ́wọ́ ẹni títí ń ṣiṣẹ́ fàtiwá fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí kó di pé wọ́n yàn ẹni tí o mọ̀ fi kùránì tú kùránì ẹ̀jẹ̀ talẹ́ni náà ẹni tí o mọ̀ bọ́ sínú àyà kan tẹ́wọ́n ní ó sọ̀rọ̀ tẹ̀sùbá tẹ̀sùbá yìí yóò wẹ́ẹ̀rì fún yín nu kùránì bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ fóònù yìí yóò fún yín lẹ́yìn nu kùránì ní àwọn ẹ̀rí tí èsè yọ ọ̀kan tí èsè méjì tí èsè mẹ́ta. Allahu Akbar. iṣẹ́ fàtiwá nìyẹn ẹni tó bá mọ̀ ti fún tẹ̀lé kùránì tó sì máa dín sí ànẹ́bì ó lè ṣe mufti kí n wàhálà ó di mẹ́ta. alikifayatu. ẹlẹ́kẹ̀ẹ́ nínú mufti gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbà títọ́ tí ó tí èsì èsì mufti olòsì mufti ò gbọ́dọ̀ jólòsì ẹni tẹ́ bá yàn kó má jẹ́ mufti tí ó mọ wọ́wọ́ ẹ fẹ́ yàn àfàgbà nínú ìlú tí ó mọ dájú ẹ̀sìn kó wá já àfàgbà tí ọwọ́ rẹ̀ ò tẹ́nu àfàgbà tẹ́ pé yóò mọ retí pé táwọn ìjọ ìjọ kínní tó bá mọ owó wá òun ó gbà tó bá ti dàsìkò tó bá ti ní kóun dájọ́ òun ó gbè lẹ́yìn wọn mufti gbọ́dọ̀ rí báwọn alikifaya fil aish mufti gbọ́dọ̀ ní tí ó jẹ tí ó mu tí ó ná tí ó lò tí ó ṣẹ́kù adúpẹ́ fọlọ́run ọlọ́run tó kún àbáwá alimiskinu bẹ́lẹ̀ yìí náà. alhamdulilayi. ẹlẹ́karùn-ún kọ́. maarifatu nas. ó gbọ́dọ̀ mọ̀ èèyàn ẹ̀gbọ́n náà tóbi. allahu akbar. mufti tí ó ṣe fatiwa ẹ̀sìn ó gbọ́dọ̀ kò síbò ó ṣe lè tú bẹ̀ ń ó lè tú pé ó mọ èèyàn kó káwọn èèyàn mọ̀ kó gbajúmọ̀ ó sì lè tún pé kó mọ ohun tí ń jẹ́ èèyàn kó mọ bí èèyàn ti bá yàn lò màrífàtú nurse gbogbo nǹkan márààrún yìí ni a gbọ́dọ̀ rí lára mufti ẹni tí bàálà gbọ́ yé ẹ̀sìn ó gbọ́dọ̀ mọ̀ yìí náà. ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa Ramadan Kareem hmm. mo rò pé ẹgbẹ́ àdúgbò tí a gbọ́ ní àárọ̀ yìí níwáàsí ni àbí lórí ìtàgé ni ọlọ́run jésù aláǹfààní ẹ̀kọ́ ńlá la kọ́ ń bẹ̀ ọlọ́run dákun sàfijì owó lò wa àti wáàsí tá a gbọ́ náà lọ́dọ̀ bàbá wa alálùkọ̀rání sọ́yìnbó kọ́nà bàbá muhammad awwal láti lù lọ́rin ọlọ́mọ sábà dúró tì yín ọlọ́mọ bá wà pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́mọ láláyé rẹ̀ ẹ máa máa kí bàbá wa bá lù lọ́rin o ṣéèwù ọlọ́mọ bá dúró ti bàbá o lọ́njarí yín pẹ́ ọ̀làlá hawla wàlà quwwata illa billahi ìdúró déédéé bàbá ọlọ́njà rí pẹ́sà ẹ dàkún kí là ń pè ní iduwo déédéé ná ke ko bá wa ṣàlàyé ẹ̀ káyé lè mọ tá fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahil qahim bi nafsihi wa huwa al ma'bud fi kulli makan والصلاة والسلام على خاتم الأنبياء وإمام المرسلين سيدنا ومولانا محمد wa ala alihi wa sahabati ajma'in a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó dádúró fúnra ara rẹ̀ tí ò fara ti nǹkan kan ọba tá a jọ́sìn fún ni ọba yìí la mọ̀ dúpẹ́ fún lẹ́yìn ọlọ́run ayé anábíwá muhammad ọlọ́run bá wa ṣìkẹ́ṣìgẹ̀ fún ẹrú rẹ̀ wa rasulika muhammadin òjíṣẹ́ rẹ̀ anábíwá muhammad kó máa bá wọn ara alé rẹ̀ àtàwọn sàábé wọ́n máa sàlàkà maslakahu ila yawmil ba'th àti gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìlànà tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́ gbéǹde alkiyama alhaji wa abdulkadir ọba yusuf ọba tí gbogbo èèyàn mọ̀ sí ọwọ́ àdúrà ẹ̀jẹ̀ akọgbé báyìí hamudan wa shukura. Alhamdulillah. سيرا وجارة حمدا وشكرا سيرا وجارة لله رب العالمين حمدا وشكرا àfẹ́lẹ́ yìí dúpẹ́ ọlọ́run ọmọ ṣé o lẹ́yìn ọlọ́run tá a dúpẹ́ fún tá a bá ń sọ nípa istikama ìdúró déédéé ìfẹsẹ̀rinlẹ̀ gbẹ́ngbẹ́ng àlàtọ́ọ̀à lórí ìmọ̀ ajọ́sìn fọlọ́hún al-istiqama yẹn dúró déédéé bí ọ̀nà tí ń bá ń tọ̀ lọ kò ní yẹ̀ kò ní gbò lójú ọ̀nà náà n tí ń bá ń ṣe lójú ọ̀nà tọ́lọ́hún yóò máa tẹ̀síwájú al ń bẹ ibada. istikọ́ọ̀mà ó ń bẹ nínú ìmọ̀ tẹ̀síwájú lórí dáadáa istikọ́ọ̀mà nìyẹn. Inshallah. Hmm. ìdí nìyẹn istikọ́ọ̀mà ṣiṣẹ́ lórí báwo la ṣe ní tasí àgẹ̀rẹ̀ kó níwájú ọlọ́run yóò ṣiṣẹ́ lórí ayé yóò ṣiṣẹ́ lálìkìyàmà àtàfẹ́ sọ̀láàtì kódà lórí irun ìsìkọ́mọ̀ lèyìn ò ní tí ó fi ní ládàárún hmm, hmm. kódà bí yẹn bá ń gbà wẹ̀ tí ò bá sí ìsìkọ́mọ̀ ń bẹ̀ wàláì ọkàn fèbè panu ni kódà bí yẹn bá yọ zaka tí ò bá sí ìsìkọ́mọ̀ ń bẹ̀ ah, ó mẹ́hẹ̀ ó fi dórí gbogbo àwọn tí wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ yìí náà ìsìkọ́mọ̀ ní ń bẹ lára wọn. bàbá pòfẹ́sọ̀ Ahmed Ọlá ní ìsàlàwọ́dí hmm. látọ̀dún tí wọ́n ti dúró tì wá ìsìkọ́mọ̀ wọn dúró dòní wọ́n láwọn sì máa support wa kọ́lá bí bàbá ò sí lé. Ah. ìsìnkú ọmọ ní wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀. wọ́n ti mọ̀ yí pé eléyìí ń bẹ láàrin àwọn àtọ́lọ́hún. Allah wa yanfa'u lahum fi hayatihim ad-dunyawi hmm. atal akhirah. bí ó sì ṣiṣẹ́ fún wọn láyé ní àyín bẹ́ẹ̀ náà ni ó ṣiṣẹ́ ń jọ àlùkìyà. ìsìkọ́mọ̀ hmm. ń bẹ lórí ìdá àtàkàlmọ́síbà ìdá àtàtìkà almusiba bí ìṣòro bá dé kí là á fi yanjú ẹ̀ àá dúró ṣinṣin náà ni. èèyàn gbọ́dọ̀ máa sákí wọ́n sákó onú islam kó tó sá lọ mọ̀ wípé ah, wọ́n ní ìkan ní ìgbàlá tó wà o. Ah, mo ní sá lọ. ẹni tó ní ìsìnkọ́mọ̀ yóò gbà pé lan yusibana illa ma kataballahu lana huwa hmm. yóò gbà pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sóhun láyé ọ̀dọ̀ ọlọ́run ni ìdí nìyẹn tó fi jẹ́ pé ìsìnkámọ̀ yìí ẹ tó bá yẹ pé bá ń bẹ lára gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn à ní tàṣì àgẹ̀rẹ̀ ara ayé wa lò ara àlìkìyàmọ̀ lò á sì bọ́ lọ́hùn bó ṣe ká bá. Allahu akbaru ọlọmọsàjárì yìí pé bàbá pé tá a bá ní tí wọ́n ń pè ní ìsìnkámọ̀ à ní tàṣì àgẹ̀rẹ̀ hmm. kó lójú ọ̀nà tọ́lọ́hún hmm. bàbá ń gbà tá a ti wá mọ̀ pé ìsìnkámọ̀ ni ká dúró déédéé báyìí báwọn yẹn bá àwọn òwútọ́ àwọn tó bá wá dúró déédéé kí lẹ̀ṣẹ̀ wọn níwájú Ọlọ́run tí wọ́n lẹ́san tí wọ́n gbà lérí ìdúró déédéé náà. A'udhu billahi minash shaitani rajim. Allah. Màá dáhùn gbólóhùn yìí àbí ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi pẹ̀lú àyá al Nítorí pé istiqama yìí ń bẹ lórí gbogbo kullul khairati gbogbo ohun tó ń pè lórí hmm. ìsìnkọ́ọ̀mọ̀ làáfin ní láàdá rẹ̀ níwájú ọlọ́run. inna alladhina qalu rabbuna Allah thumma istaqamu hmm. Hmm. tatanazzalu alayhimul malaika alla takhafu wala tahzanu wa بالجنة التي كنتم توعدون الله ọ̀rọ̀ ọlọ́run o gbogbo ẹni tó bá dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́run. Masha Allah. àwọn lọ ẹ̀rí àwọn tí wọ́n máa sọ pé ọlọ́run ọba dánibọ́ ni àwọn ni Allah hmm, hmm. wọ́n wí jáde lẹ́nu. bí wọ́n ṣe wí jáde lẹ́nu ni a tún máa ṣiṣẹ́ lọ́kàn wọn àtara wọn. a tún rí nínú ṣe wọn. a tún rí nínú ṣe sí wọn. Allah túmọ̀ sàkámù ọ̀dọ́ ní ká máa pẹ́ Allah Allah Allah tí ò ní ìyàkàrújù mi fà mí kà yóò máa jáde lẹ́nu rẹ̀ wọ́n lè yẹ ń fa òfin jàsàdíkà. àákàrí pé ń pariwo Allah ni kò ní ṣiṣẹ́ lára rẹ̀. àmọ́ wọn tí Ọlọ́run ròyìn yìí òun ni àwọn tó jẹ́ pé kọ́lù rọ́bù náà lọ wọ́n ní ọlọ́run ọba wa ní Allah hmm. wọ́n bá rí nǹkan tó dùn mọ́ wọn nú wọ́n ní Allah wọ́n bá rí nǹkan tó kàn wọ́n láyà wọ́n ní Allah O tún dé o. fún hmm. mọ̀sàkámù àwọn wa dúró lórí ẹ̀ wọ́n yẹ wọ́n gbò wọ́n gbà yí pé kò sẹ́ni tí fa oore súnmọ́ ni bí ọlọ́run lọ. Hmm. wọ́n gbà pé kò sẹ́ńtì tí aburú dànù fún ni ju ọlọ́run lọ ìjọ hmm. wọn bá lóore wọn á gbà pọ́ lọ́hùn ni ìjọ hmm. tí kejì náà bá dé wọn á darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́hun fún mọ́sítákàmù wọ́n dúró ṣinṣin wọn á jẹ́ kí yòdò yìí ní ilé ayé kó kẹtànjà bá wọn tọ́lọ́hun tí wọ́n ń ṣe nì wọ́n á máa tẹ̀síwájú lórí pé èèyàn bá ń ṣètò ọlọ́hun wọ́n á máa bù lórí pé yẹn ń ṣe tọlọ́hún wọn á mọ yẹyẹ lórí pé yẹn ń ṣe tọlọ́hún wọn ni ah, kò tiẹ̀ wá rí ní tí yóò fowó ṣe mọ́ àwọn á jẹ́ pé orí tẹlifíṣàn ni wọ́n ń kówó sí kò tiẹ̀ rí tí ó fowó ṣe mọ́ ni wọ́n ń pe aṣọ fáwọn èèyàn ni wọ́n ń ṣe àà ah, irú àwọn ẹni bẹ́ẹ̀ la yẹ̀kọ́ fún náà lẹ́wọ́ mọ́tẹ́lẹ́ ẹ̀mí àwọn kì í páyà pé ẹnìkan ó bú àwọn lórí nǹkan bá ń ṣe ní tí wọ́n ń ṣe nì wọ́n ń ṣe lọ́nà nítorí pé ẹni tí wọ́n ń bá dòwò pọ̀ ẹni náà ni ta ni ọlọ́run. ìnàlẹ́dínà kọ́ọ́lù rọ́bùnà lọ mo fẹ́ yàn nànà ìsìnkú ọmọ yìí dáadáa hmm. ẹni tí ń sọ pé ọlọ́run ọba wa ni Allah tí wọ́n ń kírun iṣẹ́ tá a fẹ́ kírun ó ṣe lára rẹ̀ ìsìnkú ọmọ ni ojú ó ṣe hmm. nítorí pé ọlọ́run ní akimi ẹ kírun. Hmm. kábíyèsí ọlọ́run nírun tí mo fẹ́ kẹ́ mọ kí kì í ṣe pé kẹ́kàn mọ́ forí kan lẹ́nìkan hmm. ta ni anilfanṣá yóò kọ̀ fún yín nípa ìwà alfanṣá hmm. ìwà tí ó dá ìwà olùmọ̀nkárì ìtọ́kàn kọ̀ ẹ̀yin náà ò ní lè ṣe ìtẹ́ ẹ̀ fẹ́ fúnra yín ẹ̀ ní lè fẹ́ fún ọmọ làkejì hmm. nítorí pé ẹ mọ̀ pé ẹ̀mí ti ń bẹ lára yín ti ń bẹ pẹ̀lú ọmọ làkejì ẹnìkan náà ní ń kọ̀ǹtró ẹ̀mí ẹni náà ní ta ni ọlọ́ọ̀ bí yẹn bá wá ṣe bẹ́ẹ̀ kódà àtà eh, tó fi jẹ́ pé tí mùsí bàbá dé wọn à ní rí i pé ọ̀dọ̀ lágbájá ló ti wá ọ̀dọ̀ tàmẹ̀dẹ̀ ló ti wá abẹ́ni tẹ́mi pẹ̀lú ẹ̀ta àjọ ní misunderstanding kan lánàá àjọ ní èdè àìyedè kan àbó ń lo ran kan sí mi èso mọ̀sítàkámù àwọn olùgbé wọn àgbà pé ẹni tó múre wá òun náà ló mú kejì wá kò sì sẹ́ni tó lè mú kó àfi tá a ní àfọlọ́hún náà àfọlọ́hún. Allahu akbar bàbá. <laughs> ká tó wá lọ kí ni ẹ san kí lẹ̀ san ibi tá à ń bọ̀dùn bàbá <laughs> ọlọ́mọ sàjáre yẹ pé <laughs> ọládùnẹ́bí lọ́dọ̀ ọlọ́run aláìlá gbogbo ẹni tí mo wá ń lé mo rò pé ń gbádùn bàbá wa wàtí ìlàtú sẹ́yìn ká ìmáàmù Sulaiman Hashimi Abimbola pẹ̀lú ìyànnà náà rọ wọn lórí tí wọ́n ń pè ní àlẹ́ ìsìtẹ̀kọ́ ọmọ ìdúró déédéé pẹ̀lú ọlọ́run ìdúró déédéé pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ìdúró déédéé pẹ̀lú wàre ìdúró déédéé pẹ̀lú dáadáa ṣíṣe pé bí èèyàn bá ń ṣe dáadáa èèyàn kì í wẹ̀yìn ọmọ ṣe lọ náà ni bó o bá ń ṣe dáadáa bó o bá ń kírun bó o bá ń gbáwẹ̀ gbogbo ohun tó o bá ń ṣe ní ìbáàdà mọ̀ ṣe díẹ̀ kọ́ dẹ́kọ̀ tó jáwọ́ ọmọ ṣe lọ ni wàá búdú rọ bákà àtàyà tí a kàlẹ̀ kì ọmọ ṣe títí kúwò fi ka ọmọ bẹ̀ ni ti ń jẹ́ ìṣẹ̀kámọ̀ kó dúró lórí ẹ̀ kó má padà lẹ́yìn ẹ̀ mọ́ hmm. kí wàá lẹ̀sán tí bẹ́ẹ̀ ni tí bá ń ṣe bẹ́ẹ̀ tá a bá padà dé látòkè lọ́hùn nísìnyí bàbá wa yanjú ẹ̀sán tí ń fún wa ẹsẹ̀ ẹkú kalẹ̀ gbogbo olólùfẹ́ wa ẹjẹ́ lọ sókè lọ́nkà bọ̀ kalẹ̀ bá gbádùn ẹ̀sán tí ń bẹ̀ ń bẹ̀ bismillah. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem mo rò pé ẹ̀ gbádùn bàbá wa fatula sheikh ali imam suleiman hashimi abimbola tí wọ́n ń bá wa yanjú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tá a pè ní al-istiqama ìdúró déédéé àwa ti bọ̀rọ̀ débi pé kí lẹ̀sán ti ń bẹ fẹ́ni ọba dúró déédéé wọ́n ti jó yé wa nísìnyí pé gbogbo àwọn tí wọ́n bá ń sọ pọ́lọ́ nìkan lọ́lọ́run àwọn tí wọ́n sì dúró déédéé pẹ̀lú ẹ̀ wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n ń ṣe ogun tọ́lọ̀ ní àṣe wọ́n sì dúró wọn ọ̀yẹ̀ wọn ò gbò lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ kí wá lẹ̀san tí ń bẹ fún wọn bàbá Professor Ahmad bun Salahuddin ẹ̀rín náà máa gbọ́ o ẹ̀san tí ń bẹ fún yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró déédéé pẹ̀lú wa látọdún tẹ́ ti bẹ̀rẹ̀ tẹ́ ti pè mí pé ọwọ́ àdúrà yọjú sí mi lọ́fíìsì tí mo dẹ̀ yọjú pé àmọ́ ń gbádùn ètò ẹ mo dẹ̀ fẹ́ máa dá sí i látọdún náà dì sí i kódà èmi àti yín ti fojú kan rání sí i àtọdún méjì àbí mẹ́ta tó ń ti bẹ́ẹ̀ ẹ sì ń ṣètò yẹn ètò yẹn ń lọ ètò yẹn ń lọ kò ẹ ẹ ẹ ẹ ẹ yé ṣe bàbá kẹ́ lè mẹ̀sán tí ń bẹ fún iwájú Ọlọ́run bàbá kílẹ̀ san wọn. àyà kan yìí náà ni hmm. ọlọ́run fi yan tó bá dúró. Hmm. alákọ̀ọ́kọ́ tata náà zàlọ́ àlẹ́ yìí mọ̀lẹ́mọ̀lá ìka níjọ́ wọn bá ní ìṣòro hmm. ọlọ́run yìí ẹ gbọ́dọ̀ wọlé yìí níran ẹ lọ banjíṣẹ́ ìròyìn nnụnụ fún. ẹ lọ dúró tì í. ẹ ọkọ gbọ́dọ̀ banújẹ́ hmm. tatanasalu alẹ mọlẹmọlẹika lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run àní ẹ̀yin mọlẹika mi ẹ ń wòran ni hmm. ẹni tó ṣe tèmi hmm, ẹni tó mọ̀ mí lọ́lọ́run tó sì dúró lórí tí ń ṣe tí ó wẹ̀yìn kò wo èébú àwọn eléèbú tán bú ìyàwó lè bú lórí dáadáa tí ń ṣe ọmọ lè yẹ̀yẹ́ lórí tí ń ṣe pé ah dadi you don't even ah, ẹ ní nǹkan mi tẹ fẹ́ fowó sí ni why why why àmọ́ ọmọ ọlọ́run tó ń bá ṣòwò. ẹjọ́ hmm, tí tí ọlọ́run bá wá fẹ́ san lẹ́san níjọ́ tí ìṣòro kan àbí wàhálà kan bá dé tàtà náà zalo alẹ́ ìwé mọ̀lẹ́yìká ọlọ́run alẹ́ ẹ̀yìn mọ̀lẹ́yìká ẹ lọ bá ń fún ní ìròyìn nǹkan méjì Allah takafu lágbájá mọ̀páyà. Hmm. fọkàn ẹ balẹ̀ ẹsẹ̀ eléyìí tó ń ṣe yìí ah! ọkàn wa ni lẹ́sẹ̀kẹsẹ̀ omi ìtura ọlọ́run á sì bú sí i lára. alàtàkà fún mọ́páyà hmm. lórí ètò ìgbésí ayé rẹ wà látàásánú má bànújẹ́ bó tilẹ̀ kọ́ máa le tó tí ó padà dẹ̀rọ̀. èyí ọ́ padà dẹ̀rọ̀ ni. Hmm. wọ́n máa ń pariwo kó le kò ní le mọ́ wọ nítorí pé ọgbà wa lọ́lọ́run ó sì dúró lórí ipáwọ̀ ọlọ́run náà lọ́lọ́run rẹ̀ ọgbà pé wíwáyé rẹ̀ àwa ni ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ àwa ni ìmọ̀ gbọ́rọ̀ rẹ̀ àwa ni ìmọ̀ ìmọ̀ gbápá ìmọ̀ gbẹ́sẹ̀ hmm. àwa ni ayé rẹ̀ àwa ni gbogbo ohun tó kó jọ ọgbà pàwa ni àìní sí náà mọ́ ọgbà pàwà ni. wà á wùsírù bèlèjà nà tilẹ̀ tí. kùntùn tó wá dùn. ẹ̀kẹta nìyẹn. Allah lẹ́yìn alátọ̀kan fún mọ́ páyà lórí ìgbésí ayé rẹ̀ wà látàásánù kódà bọ́ bá sí mọ́ hmm. ìpayà òní sí fún ọ lórí property rẹ lórí ọmọ lórí aya hmm. àwa láàmú ọmọ mójútó wọn nítorí pé o ti gbà pàwọ́ ọlọ́run lọ́wọ́ o sì dúró lórí ẹ̀. ọyẹ oògbò hmm. wọn so o ra mọ́tò ní ìsìn kọ lọ́lọ́run mo fi sọ kó tún wá ní kọ wà lọ bọgún ìyàwó ọgbàpá wọ náà lọ hmm. hmm. ọkọ àkọ́kọ́ sọ fún ànábì noah níjọ́ tó gbé ọkọ̀ sójú omi tí ò ní tọ́tù kò lé engine kò ní bírèkì wàmọ̀rìsá iná rọ̀bì làgàfóró rọ̀yì. gbólóhùn ní iná lòdì mú ìrìnkà hmm. mú fi yá ẹ máa wọ̀ ẹ máa wọnú ẹ̀ bísímíláì mọ̀jìrìà bá ẹ bá fẹ́ kọ́ máa lọ ẹ sáà máa sọ pé bísímíláì yóò sì máa lọ. Hmm. wàmọ̀rìsá tẹ ẹ bá fẹ́ kó kó bírèkì ẹ tún dákọ ọlọ́run hmm. ìyẹn ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan rẹ ẹni tó dúró tó ní sìkọ́mọ̀ ní ìṣerú ẹ̀ máa ní pé lọ́ọ́ padì ẹ̀ kan hmm. ẹ máa wà bò sí hmm. ó ra mọ́tò èyí tí dúpẹ́ fọlọ́run tí ìfọlọ́run sọ mọ́tò ó tún wá lọ ibì kan wọ́n á tún ní ọ̀pá adìẹ wọ́n ní ó tù ú lọ́rùn ọkọ́kọ́ sẹ̀ lórí ikú tu adìẹ lọ́rùn wọ́n dùn nọ́mà o ó eh. tú ni o ó o lọ́rùn ọjà lọ́rùn ọwọ́ àjà lọ́rùn ẹ̀jẹ̀ rẹ̀ eh, yóò wá ru ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà wá fún mọ́tò wọ́n wá mú ìyẹ́ adìẹ wọ́n wá fi lẹ̀ ẹ̀jẹ̀ mára mọ́tò ẹ̀rí àwọn kan ní wọ́n ní lẹ́yìn sàlámù ìsìtẹ̀kọ́mà wọn à ní ìsìtẹ̀kọ́mà bí tí wùlẹ̀ kọ́mà àwọn tí wọ́n bá ń ṣerú ẹ̀ àmẹ́ni gbà pé àwọ̀ ọlọ́run lọ́lọ́run hmm. làtàkà fún lára àwọn mọ̀lẹ́kà sí wọn níjọ́ ọ̀ṣọ́rọ́ bá dé pé ẹ mọ́ páyà wọ̀lá tààzà kódà bẹ́ẹ̀ bá sí láyé mọ́ hmm. ẹ mọ́ bànújẹ́ lórí pé n tẹ́filẹ̀ sí òní ìbàjẹ́ hmm. mọ̀lẹ́kà kan mọ̀lẹ́kà nìna látún rán sí àwọn tí ń bẹ lẹ́yìn hmm. pé ẹ̀yin ọmọ ẹ máa yọ̀ bàbá yín ti soríire ó ti ra ayọ̀ fún yín ó ra fún yín ó oríire fún yín nígbà tó jẹ́ pé mọ̀pá wọ ọlọ́run lọ́lọ́run ọwọ́ akú tán wàbúṣirò bèlè jàǹdà tilẹ̀ tí kùntùntùn adùn. ìwọ tó ń gbọ́ mi dákun bá ń gbọ́ lọ́n tóbi pé Allahu akbaru. tó o bá lè dúró déédéé ọlọ́mọ sóore fún ọ púpọ̀ ìsìnkọ́mọ̀ ni ò sí dáfírí mùsùlùmí tí ń tẹ́sẹ̀ bẹ́sẹ̀ hmm. ìsìnkọ́mọ̀ ni ò sí àìdúró déédéé nì náà níjẹ́kẹ́lómi bọ́ sọ́wọ́ àwọn fọ́n wọn náà. Ah, àìdúró déédéé náà ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa wá mírèkù káàkiri ah, ìyanu ẹni tí bá ń wá ìyanu padà rí yọnu hmm, hmm. ọbẹ̀ lówó òjijì ṣé bọ́lọ́hún ló pera rẹ̀ ní wà rọ̀záàkù zolokó wà ẹni ọba tó ah, اللهم يا من لطفت بخلق سماوات والارض الله ولطفت بالأجينة في بطون أمهاتها والطف بنا بقضائك وقدرك lótìfà ń yẹlé ikú bí karamika ya arhamar rahimin masha Allah àwọn ọba tó fi àánú gbé sánmà dúró tí ò fi jálé wa lórí ó fi àánú gbélé dúró kò fi jìmọ alẹsẹ àánú ní fi ń bẹ pẹ̀lú ọmọ tí ń bẹ nínú ìyá ẹ̀ Mm. èyí tí bá ń wu ọmọ tí ń bẹ nínú ìyá jẹ ní ọmọ wùyá jẹ wọn ní ìyá ìjẹ ègbò ọkàn olóyún ó kàn jí lọ́sàn-án ní ẹ̀dákùnrin bá ń wé ègbò òun kọ́ ló ọmọ ni máṣá Allah oh, oh. nítorí bẹ́ẹ̀ dákun dúró déédéé wọ́n yẹ ẹsẹ̀ ibi tó wáyé náà ni ẹni tí wọ́n lọ́hún káàkiri wọ̀ láì ọ́ dààmú mm. ti ń bẹ pẹ̀lú ẹ láti oyún Mm. ọlọ́run tó mú ọ jáde láti inú ìyá rẹ ọlọ́run tó lẹ́sẹ̀kẹsẹ̀ tó jáde tó máa jẹ ọlọ́run tó fi sínú gbá àyà àyà rẹ ọmọ mm. jẹ fi ọmọ mú fi àmì kàmìlẹ́yìn ọ̀hún mu yàn lọ́yàn ìyá rẹ gbogbo tí ń bá ń jẹ ìwọ lọ́ngbà mm. ó mu grape ni ó mu pineapple ni ó mu watermelon ni bí ṣe mu ìwà sí gbẹnu sí ọmọ mu kùn kùn kùn ẹ̀yin àánú wo òòyà dún tẹni tí ń tọ́jú rẹ tó so mí dẹ̀jẹ̀ tó sọ ẹ̀jẹ̀ di ẹran tó wá sọ ẹran di egungun tó wá fi ẹran bo egungun ó fi awọ bo awọ ó wá ó fi awọ bo ẹran mm. ó fi awọ bo awọ ó wá dá padà wá súnmọ́ àǹṣẹ́ adáwó kọ́lùkọ́lù ah. àkàrà fatabaraka Allahu ahsanul khaliqin olójú méjì hmm. ọmọ bó ṣe débẹ̀ o létí méjì ọmọ bó ṣe débẹ̀ onímú kan ihò méjì ọmọ bó ṣe débẹ̀ o hmm. lẹ́nu kan ọláhán hmm. ahán ń bẹ láàrin ètè méjì ha hmm. èrìgì ń bẹ gbogbo ọwọ́ àdẹ̀dá tó pé níjọ́ tó wáyé sọmọ bó ṣe wáyé ni tó mọ ṣẹ̀bi rẹ̀ yásàrà o ọ̀nà tó gbà wáyé wà láìkọ̀ rọrùn ọba mi ló ṣe é ní rọrùn ọwọ́ adélé ayé náà kò tún fi ọ́ lẹ̀ ọ̀dà ta la wa duro ti bi ki ba so lohun hmm won wa gbara ka gbara kaakiri o lo bo so wa won jibiti ai duro dede ni wallahi te yan ona kan ni jojumo to ba rin oju ona ni oni di allah amona ta ba to di e ta fi le koriko me ai duro ló sọ mùsùlùmí di ọ̀lẹ tó bá yẹ pé yá Latifu náà ní bá fún ọ. bẹ́ẹ̀ni. máa fà á. bó ti. dúró ti wọ́n sàkìmọ̀ àlè dúró lórí ẹ̀ èèyàn báwọn á fún ọ nínú ètí ti nákàlí sórí yá Latifu tó ti bá rẹ̀ nì hmm. o ti gbẹ́ kànga o ti kan omi hmm. sọ mọ̀ pé àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hólù ààyè hmm. ọwọ́ àdúrà ah. àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hólù ẹ̀ẹ́mọye yèèpẹ̀ oníranran yèèpẹ̀ tí wọ́n kọ́kọ́ kàn kọ́kọ́ kàn kán tó wá kan omi ẹ̀yìn ọwọ́ bá ti wá kan omi kò sí ní tá a lè fomi ṣe inú omi ó mú omi ó fi wẹ̀ omi ó fi fọṣọ omi ó fi fabọ́ omi ó fi fọlẹ̀ ibi ó bá wọ̀ ọ́ ló lè lo omi hmm. sí bẹ́ẹ̀ làpéjú ẹni tó bá dúró sójú ọ̀nà tọlọ́hun tí sì ń fa orúkọ ọlọ́hun níjọ́ tó bá ti lè kan omi kò sọ́nà tí ò lè f lo omi yẹn sí. masha allah. oh allah. ìsìnkú ọmọ yìí bá a bá ní àmọ́ tún lọ ọ̀nà pọ̀. ọ̀nà pọ̀ ń bẹ̀ wá. ìsìnkú ọmọ ló dé bá ìyàwó fẹ̀ràhónà fásíyà kọ́. fásíyà. ìsìnkú ọmọ ni owó tí ń ṣe lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ ìjọ kéde pé anel muslim. ìjọ náà la ilaha muhammadu ah ah baba. <laughs> ọ̀la ìtàlá tá a bá fi ilẹ̀ ọ̀la àti ẹ ti sọ fún ìṣẹ́jú tá a ní òtó fún fún tá à ń sun tá à ń yanjú yìí ọlọ́mọdé àjárí yìí pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n aláìlẹ́ lọ́lọ́. ó wẹ́ ọlọ́lùfẹ́ wa afa wa bàbá wa Sheikh Suleiman Hashimi Abimbola àwọn láti ń gbádùn látàrọ tó wọ́n yanjú ọ̀rọ̀ fún wa nípa à ń tà ń pè ní al-istiqama ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn pátá bá padà dé ánsà ìbéèrè wa àná ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem ó wà kó kálukú yín nísìnyí ẹ ti sáré pé àwọn ẹlòmíì tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wá wá mo ti fẹ́ sọ ánsà ná mo ti fẹ́ sọ ánsà ná bẹ́ẹ̀ ni màá sọ ánsà àtàná yẹn màá sọ ńsìn pẹ̀lú ògbọ́lọ̀ màá sọ fún wa ńsìn màá dẹ̀ tún béèrè béèrè míì àwọn tó wá gbà dáadáa a máa pè wọ́n ṣẹ́gẹ́tì ẹ̀yin ní orí ńgbà tá a bá fún ọ lẹ́bùn wọn pẹ̀lú ògbọ́lọ̀ insha Allah ìbéèrè tá a béèrè lánàá lọ́ba yìí pé animọ̀nà akitárùlẹ̀ anbiya zikira ń bẹ̀lẹ̀ quran anabi ọlọ́run wo lọ́run dá kọjú ní alukurani anabi musa ni o anabi musa alayhi salatu salam ọlọ́run dá kọ rẹ̀ nígbà two hundred and thirty six ní alukurani two thirty six times lọ́run dá kọ musa musa musa musa musa musa musa musa ní alukurani. a béèrè pé mahiya suwaru lati bada atibi alhamdu àwọn súra wo ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdu súratul fatiha alhamdulilayi rabbil alamin suratul an'am alihamudulilayi fi lọ́n fi bẹ̀rẹ̀ suratul kahafi alihamudulilayi lẹ́dí ansala alábùdí kitaba suratul sabayi alihamudulilayi lọ́n fi bẹ̀rẹ̀ suratul fatiri alihamudulilayi lọ́n fi bẹ̀rẹ̀ alihamudulilayi fatiri samawati waldi so àwọn sura márààrún yẹn alihamudulilayi lọ́n fi bẹ̀rẹ̀ wọn. ìbéèrè kẹta abẹ́rẹ́ pé man mina lè kulafa irọ́ṣidin kánà lè akbar sinna indama láti yàrá báwò ìkànnì àwọn ọ̀rọ̀ kọfà irọ́ṣidin ẹ̀ẹ́ta ní ẹ̀mí rẹ̀ gùn jù nínú wọn tó yẹ pé ó dàgbà dáadáa kó tó di pọ́ lọ pàdé ọlọ́run òun náà ni Uthman ibn Affan Uthman ibn Affan kú ní ọmọ eighty two years ọmọ eighty two years ni ó tó kú so àwọn àbẹ̀rẹ̀ tá a béèrè nìyẹn ẹni tó bá gbà dáadáa náà ti mọ ara ẹ̀ nísìn ipò òun gbà dáadáa so ẹni tí ó gbà dáadáa yéè ó kù díẹ̀ ká ó kù díẹ̀ tọ̀ ìbéèrè tòní rèé ẹ mú fóònù yín àbí ẹ mú báírò yín zero seven zero three two six zero two six zero three ibẹ̀ lẹ́ máa text message yín sí o ó lè jẹ́ whatsapp àbí kó jẹ́ mẹ́sẹ̀jì tẹ̀ bá ń lò ń bẹ̀ so gbogbo ẹ̀ náà láàmà wò. ìbéèrè àkọ́kọ́ kamkana umru ali buna abi talib lọ di hinna stashhada sẹ́yìn pé inú àwọn sàbí ànábì sẹ́dínà ali wọ́n pa ni sẹ́dínà sẹ́dínà umar gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn so ìbéèrè wa ni pé ọmọ ọdún mélòó ni sẹ́dínà ali nígbà tí wọ́n pa ọmọ ọdún mélòó ló dì nígbà tí wọ́n pa ma súratu lẹ́tì bẹ́dà àti bísmì min asma ilayi lọ́hùsùnà súra wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ kan náà àwọn orúkọ ọlọ́run tó mọ́ náà àwọn orúkọ ọlọ́run tó dáa jù náà àwọn asma ilayi lọ́hùsùnà súra kan bẹ̀rẹ̀ pé asma ilayi lọ́hùsùnà lọ́run fi bẹ̀rẹ̀ súra wo ni. bẹ́rẹ̀ kẹta ma súratu lẹ́tì bẹ́dà àti bísmì tamaratayin àwọn súra wo ni ló bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ èso méjì nínú alukur'an tọ́lọ́ ń dákọ èso àwọn orúkọ yín ibi tẹ́ ẹ ti ń text message message rẹ ni kì í ṣe pípé ẹ má pè mí o zero seven zero three two six zero two six zero three ibẹ̀ ni ẹ máa dáhùn béèrè yín sí kọ́lọ̀ mọ́sàsọ́ àjù ọ̀la lọ pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láwọ̀ bàbá wa Sheikh Imam Abimbola akin púpọ̀ ẹ ṣeun gan ẹ kú dìde ọlọ́run mọ́sàbà sàn ilẹ̀ sàn rí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run aláìláì lọ kẹ́ tó máa lọ ẹ dákọ̀ ẹ bá ń fún àwọn ará ilé nọ́mbà yín ẹlòmíì lè fẹ́ pè yín bóyá wọn fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fáwọn àbí kẹ́ ẹ kàn fẹ́ pè yín fún níwàásí ẹ fún wọn nọ́mbà yín bisimilayi. Uh, alhamdulilayi ẹ uh, nọ́mbà mi ní zero eight zero thirty seven thirty eight six zero one three. lẹ́ẹ̀kan sí zero eight zero three seven three eight six zero one three. náà tó nọ́mbà abalẹ gbọ́n o ọlọ́run dáhùn kọ́mọ́sá ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba dúró tì í ọláwọn ẹni ọlọ́run la ilaha illallah ẹ wá ní bínú pẹ̀lú ògo ọlọ́run ṣáàlá wàá fún yín ní páàkì tó dúró yìí nínú páàkì yẹn ẹ bá tíṣẹ̀tì kan bẹ̀ pẹ̀lú fìlà látọ̀dọ̀ bàbá wa professor ahmad bon salahuddin aláṣẹ àtòdìdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three victoria robi eke street off admiralty way lekki phase one nílùú èkó àwọn náà ní ká fún yín ẹ bá aṣọ àkàrà ọ̀pá mẹ́fà nínú bẹ̀ látọ̀dọ̀ ìyá wa làájà wa Khadija Suola ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation kọlọ̀ musa bá sanwó lẹ́sàn rí ẹ bá sẹ̀mó um, um, wheat wheat ni wheat lẹ́bàá ń bẹ̀ látọ̀dọ̀ ìyá wa làájà wa Muslima Abímbọ́lá owó la wí ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ kí ọlọ́run dákun musa bá wa wà pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ ọlọ́run la hawla sàdúrà fáwọn àtọ́ fún yín ní ẹ̀bùn kẹ́ sàdáfà náà kẹ́ tó mọ́ lọ́wọ́ bá. alhamdulilayi alhamdulilayi rabbil alamin àkọ́kọ́ mò ń láti ṣàdúrà fún alhaji wa abdulkadir yusuf ọba almaarufu bíi ọwọ́ àdúrà ọlọ́run tí ń gbé yín ga ọlọ́run ní rẹ̀ yín lẹ́wọ́ Allahumma amin báyìí kọ́ la bẹ̀rẹ̀ ìsìkọ́mà náà ló gbé débi tó dé yìí ìjọ káfẹ́ jẹ hmm. ìjọ ọlọ́run wọ́n sà wọlé ànábì ibi tó dé dúró ìyọ́ ọlọ́mọ yóò takú bẹ́ẹ̀ wọ̀rọ̀fà náà wó makana àríyá látara tí aṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n gbẹ́bù yìí sílẹ̀ pàápàá jùlọ nù rọmọdánà hmm. oṣù alápọ̀nlé yìí hmm. látọ̀rí pọ́fẹ́sọ̀ uh, ahmad salahudeen hmm. ó fi kárí gbogbo wọn látòkè délẹ̀ ọlọ́mọ ó kọ yín ọmọ ń tẹ̀ ń fẹ́ ó sì lè ṣe ń tẹ̀ ń fẹ́ fún yín látòrí tí àtàwọn tí ó tún padà jọ́wọ́ yìí ètò yìí ọlọ́run má jẹ́ máa padà sí mi ilé iṣẹ́ yín má jẹ́ ó bàjẹ́ ọ̀nà yín jọ mọ́ là sí dáadáa ọlá alukurahani wojú ọlọ́run in tan sọ̀rọ̀ lọ aya ń sọ̀rọ̀ kùn àdéhùn ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ bá rìn mí ọlọ́run lọ́wọ́ èmi náà ṣe tán àti ràn yín lọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ọlọ́run má yín lẹ̀ a ṣàdúrà fún ilé iṣẹ́ tẹlifíṣàn tí a wà yìí orísun tv ọlọmọdé ó bàjẹ́ ó tún dá a sí ni mọjọ ó bàjẹ́ láéláé la hawla wala quwwata illa billahi al-ali azim kí a ṣe iná àti iná lápapọ̀ ẹ̀yin tẹ̀ ń wò wá àtàwọn táwọn bẹ́ẹ̀ bí iná oríire tayé àti tàlìkíyàmọ̀ ọlọ́mọṣà sí fún wa. bisimilayi rahman rahim inna àtọ́yìnà kalikawusar fasalli lẹ́lẹ́rọ̀ gbogbo nàhàrì iná ṣẹ́yàní aka wọlé ha. baba ẹ ṣeun àwọn ẹrù yìí náà ni ọlọ́mọṣà fún wa bẹ́ẹ̀ fẹ́ pèmí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 الحاج عبد القادر يوسف أوبا أوادوانا ناني مع السلام وإلى اللقاء